نورك يا من هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين akẹ́yìn ló gbọ́ wa níbi gbogbo tí ẹ bá ti ń láǹfààní àti máa gbọ́ wa pé a kú júmọ́ o Allah á jẹ́ ká ṣe púpọ̀ ẹ̀ ẹ káàbọ̀ sórí ètò tí a pè ní alefik fidin lórí one zero one point one power tfm lókè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ ọ̀làdùnú bello ó ní orúkọ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àtúndásílẹ̀ alimadina center ẹ̀ṣánú ajé lọ́gbọ̀nsọ sheikh ẹ káàbọ̀ sórí ètò ìbéèrè tí màá kọ́ fi ṣíde òní eléyìí oníbèrè béèrè pé ẹni tó ń ta ọkọ̀ tòkunbọ̀ tó wá gbèrò láti ra ọkọ̀ tòkunbọ̀ tó jẹ́ àlòkù nílùú rẹ̀ àti láwọn ìlú bòmíì bóyá tó súnmọ́ tó wá tún ṣe padà tó tún wá tà padà ní ìta ọkọ̀ tòkunbọ̀ gangan haran ó tún ṣe padà ó wá tà ní ìta ọkọ̀ tòkunbọ̀ gangan haran tọ̀ lẹ́yìn ìgbà náà ó tún wá mú àwọn nǹkan míì mọ́ bí àwọn nǹkan ohun èlò iná inú ilé àwọn eléyìí tó ti bàjẹ́ bóyá ìràlùkù tó ti bàjẹ́ ní ọ̀rá o òun náà wà tó ṣe yọ wà tó tà ní ìlú àìtòkùnbọ̀ gangan haran fún àwọn èèyàn wọ́n ní kí ni ìdájọ́ eléyìí lábẹ́ òfin ẹ̀sìn Islam bákan náà omi ìtún ni pé tí ọmọ bá ti kú sínú ìyá rẹ̀ lóṣù mẹ́jọ ṣé ó nílò kí èèyàn ó ṣe sọ̀látù jánásà sí lára àbí ó bá tiẹ̀ tún pé oṣù mẹ́sàn-án bákan náà bóyá kí n darúgbà ọ̀hún ṣùgbọ́n oníbèrè lè gbèrè ẹ má bínú ẹjẹ ńlẹ̀ máa láti Oman òní oníbèrè lè ti gbèrè Aisha láti Oman ó ní ẹni tí kìí ṣe mùsùlùmí lóbìnrin tẹ́lẹ̀ tó sì fẹ́ ẹni tí kìí ṣe mùsùlùmí bíi tiẹ̀ náà tí wọ́n wá ṣe ayẹyẹ láti tí wọ́n ṣe ayẹyẹ ìgbéyàwó ní ìlànà ti kóòtù èyàn ní kóòtù wedding àmọ́ nígbà tó yá ni ìyàwó bá gba Islam lẹ́yìn tí òun àti ọkọ rẹ̀ tí wọ́n kọra wọn sílẹ̀ tán ṣùgbọ́n o ọmọ méjì ni òun àti ọkọ ti jọ bí fúnra wọn àwọn méjì yìí wọ́n ti wá gba Islam oníbèrè wa béèrè pé ṣé tí obìnrin bá fẹ́ ọkùnrin míì ṣé ó nílò kó lọ bọ́ ọkọ tààrọ̀ òun dànù ni àbí kí ni kó ṣe ìbéèrè rẹ̀ pẹ̀ka bóyá kí n darúgbà náà kí n tún béèrè tó bá yá. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdullah. وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وفي الله ọ̀pọ̀ wa láti ká máa sòdodo ká máa sì máa parọ́ ká jẹ́ni tó ṣe fọkàn tán ká máa sì jẹ́ oníjàmbá ẹni tí ń ta mọ́tò tó jẹ́ pé mọ́tò tó kún bọ̀ iná ni mọ́tò tó ọ̀sọ́ pọ̀ ń ta eléyìí tó túmọ̀ sí pé gbogbo mọ́tò tó gbé sórí àtẹ wọ́n ti lò nílùú òkèèrè ṣùgbọ́n tó ń tibí wọn ti ṣe lónà lẹ́sẹ̀ gbé wọlé lẹ́sẹ̀ ń ta wọ́n tún sì bọ́ sọ́wọ́ rẹ̀ tààràtà ẹnìkan kan ò tún tún lò nílé ṣáájú kó tó di pé gbé sórí àtẹ orí bẹ́ẹ̀ la mọ mọ́tò tó kún bọ́ sí orí bẹ́ẹ̀ náà ló sì yẹ kẹ́ni tí bá ń ta kọ́ wà. tó bá wá ra tòkunbọ̀ lọ́dọ̀ ẹnìkan tóun ti ń lò fúngbà díẹ̀ wọ́n á ra wọ́n tún ṣe pé kó tún padà dàbí tòkunbọ̀ padà wọ́n á gbé sórí àtẹ lọ́nà àti mú kẹ́ni tí ara kọ́ máa wò pé wọn ti lò nílé ẹni gbogbo owó tẹ́ bá wá pa lọ́nà jàǹbá owó ẹkún wọn fẹẹ fi rẹ rìn nìyẹn. subhanallah. ẹ̀sìn islam kò gbà bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú kọjá pọ̀ tó ń taru eléyìí náà àmọ́ ìgbésí ayé ọ̀tọ̀. Hmm. ìbátẹ́ni tí ọ̀rọ̀ bá dé ẹ sọ pé tòkunbọ̀ ni tẹ́lẹ̀ ṣùgbọ́n ti wà fíálẹ̀ yóòs lẹ́yìn ìgbà tó délé ẹni tí ọba rẹ̀ jọ rà lórí pọ́nmọ́ bó ti ṣe rí gángan. Hmm. so tóyìn bá ṣe bẹ́ẹ̀ ni ntẹ́yìn ń ṣe ló fi lè já sí pé èèyàn pọ́nmọ́lá kejì lẹ́kùn torí pé ń fẹ́ jayé. Hmm. bákan náà wọ́n ní tó bá jẹ́ pé nǹkan míì náà ní tẹ́jẹ́ nǹkan èlò ilé jẹ́ pé òun máa ń ra ètò bá ti bàjẹ́ lọ́dọ̀ àwọn èèyàn yóò wá túnṣe tó bá wá túnṣe yóò pàtẹ rẹ̀ sórí igbá yóò máa wá pè ní London fairly used àmọ́ hmm. pé lẹ́yìn Ògbómọ̀ṣọ́ fairly used <laughs> Ìbàdàn fairly used. <laughs> ìjẹ̀bú òde fíálẹ̀ yóòs lagos fíálẹ̀ yóòs hmm. ẹni tó bá ṣe bẹ́ẹ̀ náà jàǹbá ló náà ṣe ẹ ṣàlàyé fáwọn èèyàn tó wọ́n ti ń lò tẹ́lẹ̀ o ó wá bàjẹ́ làwọn àtúnṣe látúnfẹ́ tún ta hmm. tẹ́lẹ̀ ìjọba ẹni tí ọmọdé kékeré wá kú lọ́mọ oṣù mẹ́jọ àbí kápẹ́ ẹ̀fọ́ ọmọ oṣù mẹ́sàn-án náà ni wọ́n bí lókù ṣé wọ́n ọmọ báwọn ṣé a kàn lọ gbé solatul janaza sí lára ẹjá dé mú gbogbo ọmọ pọ̀ ń lọ kódà kò sí pọ́ jábọ̀ ni nínú ìyá rẹ̀ lẹ́yìn oṣù mẹ́rin lọ síwájú ó ti lẹ́tọ̀ọ́ sí pé àgbọ̀dọ̀ lọ́ọ́ bò mọ́lẹ̀ lásán láì jẹ́ pa sí solatul janaza sí lára èyí tó ń bá ti kóṣù mẹ́rin gẹ́gẹ́ ọlọ́run àmọ́ aráàmà láìka sí wọn nínú ìyá wọn láti fẹ̀mí sí wọn lára torí ìdí eléyìí bàbá wa bí wọn rọ́wọ́ bàbá tiẹ̀ bí lóko àbọ̀jábọ̀ ni lẹ́yìn oṣù mẹ́rin yìí nínú ẹ̀tọ́ rẹ̀ àtúntúnṣe wa lórí ẹ̀ wọn náà ní kárí pàṣẹ sọ̀látùl jánásà sí lára ṣáájú kó tó di pa lọ sí i àtúnfàṣọ gbẹ̀yìn sóun náà lára lọ́sọ funfun kó tó di pa lọ bò mọ́lẹ̀ eléyìí tó túmọ̀ sí pé àṣìṣe ńlá àìgbọ́ ẹ̀sìn ọlọ́run ọba yé náà ní ṣe sí àwọn ẹni tó yẹ pé tọ́mọ bá kú fún wọn ní kékeré ní rọ́ńdó bá wọn àbí wọ́n gbókù rẹ̀ jáde nù ìyá rẹ̀ àbí tí ẹ̀ jábọ́ àbí wọ́n tẹ̀ sí bí ó ti lọ́jọ́ mélòó láyé kó tó di pọ́lọ̀ wọn bá ní kó padà wọ́n wàá di ọmọ yìí wọ́n ti sínú Ghana must go wọ́n lọ sọ sórí àkìtà nítorí àti àbúrò ńlá ló ṣe o hmm. wọ́n á sọ mìíyàn wọ́n sọ dóúnjẹ fájá hmm. wọ́n sọ dóúnjẹ fẹ́lẹ́dẹ̀ẹ́ أعوذ بالله من الشيطان الرجيم sòfin ọlọ́run ọba kò gbà bẹ́ẹ̀ ẹ sì sọ̀látù jánásà sí lára ẹ bọ́ náà mọ́lẹ̀ lórí tí àwọn mùsùlùmí. wọ́n tó bìnrin bá jẹ́ pé kìí ṣe mùsùlùmí tẹ́lẹ̀ ó ti wá lọ́kọ lórí ìlànà bó ti ṣe wà tẹ́lẹ̀ òun àtọkọ ti wá kọra wọn lẹ̀ lórí ìlànà bí ti ṣe wà tẹ́lẹ̀ obìnrin yẹn wá pàpà di mùsùlùmí àmọ́ ti bímọ méjì fọkọ tán jọ fẹ́ra wọn lórí bó ti ṣe wà tẹ́lẹ̀ bó tilẹ̀ jẹ́ pọ̀ ló di mùsùlùmí àwọn ọmọ òde mùsùlùmí pẹ̀lú ẹ̀ obìnrin yẹn ń gbèrò pé òun fẹ́ lọ́kọ ní ìsìn lábẹ́ aburades Islam wọ́n ní sẹ́ yóò tún lọ bọ́ ọkọ àkọ́kọ́ lẹ̀ ní àbíbáwò rárá yóò bọ́ lẹ̀ báwò kò gbé wọ̀ tẹ́lẹ̀ náà hmm. nítorí pòfin ọlọ́run bá dá lórí pé mùsùlùmí tó bá fẹ́ yàwó ló máa ń kọ́ yàwó Hmm, òfin ọlọ́run ọba nìyẹn islam sọ pé lálá gbọ̀ngànà tó ọba ti fẹ́yàwó ẹ̀ sì jọ máa bẹ dọjọ́ kú ni rárá kò síbi tọ́lọ́run ọba ti ṣe lófin bá òfin ọlọ́run ọba ń fẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n kì í ṣe túláàsì hmm. nítorí pé tí ìgbé ọba wọ̀ láàrin ọkùnrin àtòbìnrin ọlọ́run ọba gbà kóbìnrin kan àbọ́kùnrin kan jẹ́ sábàbí ikú fẹ́ni kejì hmm. ọlọ́run ọgbà kọkùnrin kan àbóbìnrin kan kọjá fẹ́ni kejì tí ọ̀gá ti wọ kí kálukú ọmọ lọ lọ́ọ̀rẹ́ hmm. torí ẹ ẹ ti kọ́ra yín nù lábẹ́ ẹgbẹ́ ti ṣe wà tẹ́lẹ̀ kẹ́ tó di mùsùlùmí ọlọ́run tí wàá ṣe wá mùsùlùmí nìsín ó bùkátà láti lọ bọ́ ẹnikẹ́ni sílẹ̀ ó wà lómìnira rẹ lọ́nà tó ṣe pé o lè lọ́kọ̀ míì láì tiẹ̀ bìlàwọ̀ ẹ̀yìn pé o ti fẹ́nìkan rí láyé rẹ̀. Hmm. naam sheikh ah, lábẹ́ ìbéèrè náà ó náà ní pé irúfẹ́ obìnrin tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ gba islam tó bá fẹ́ lọ́kọ míì tó jẹ́ mùsùlùmí tó sì mọ̀ pé tọ̀ gbogbo ẹbí òun rèé wọn yìí ṣe mùsùlùmí láti fa òun lé ọkọ mùsùlùmí lọ́wọ́ ó ní ṣé ó ṣeé ṣe kí òun wá àwọn àfáà ládùúgbò tí yóò fa òun lé ọkọ mùsùlùmí náà lọ́wọ́ àti láti yanjú ọ̀rọ̀ owó orí àbí báwo ni òun ṣe ṣe èyí tó parí ẹ̀ ó ní pé tí àwọn ọmọ méjì tí obìnrin yìí ti kọ́kọ́ bí tó bá jẹ́ pé wọn ò tí ì máa ṣe ẹ̀sìn Islam látàrí pé bàbá wọn kò gbà fún wọn bó tilẹ̀ jẹ́ pé ọkàn àwọn ọmọ ọ̀fà sí ẹ̀sìn Islam tí ìyá wọn ń ṣe àmọ́ ó ní wọ́n sì kéré lọ́wọ́ tí àwọn méjì tí àwọn méjì yìí tí wọ́n bá tó bá wá yá ṣé wọ́n lẹ́tọ̀ọ́ sí ogún ìyá wọn káàtì sọ pé ó ṣeé ṣe pé wọn ò tiẹ̀ wá padà gba Islam náà mà ṣé wọ́n lẹ́tọ̀ọ́ wọ́n lẹ́tọ̀ọ́ sí ogún ìyá wọn lókun ìgbà tó jẹ́ pé ìyá wọn ní ogún tó pọ̀ rẹpẹtẹ alhamdulilayi ní ìgbà tí obìnrin yìí tó bá fẹ́ lọ́kọ tó ń ti jẹ́ mùsùlùmá tó sì jẹ́ pé bàbá rẹ̀ àbí ẹlòmíì tó wà ń po bàbá fún tó lè fà fọ́kọ wọn ì bá ṣe mùsùlùmí báwo ni ó ti ṣe wá lọ́kọ òfin ọlọ́run dá lórí pé ẹni tí ì bá ṣe mùsùlùmí kò lè fi mùsùlùmí bìnrin kò fi lọ́kọ ọlọ́run ẹlẹ́dàá sọ pé walan yaj'ala Allahu lil kafirina 'ala al mu'minina ọlọ́run ní fààyè sílẹ̀ fẹ́ni tí èsè mùsùlùmí láti jẹ gàba lórí àwọn mùsùlùmí torí ẹ̀ òun wìláyà rẹ̀ yóò di wìláyàtún islamiyàtún àmà wìláyà rẹ̀ ọ̀bọ̀ sọ́wọ́ àwọn mùsùlùmí lápapọ̀ wọn. gẹ́gẹ́ àdéhùn anábì muhammed sallallahu alayhi wa sallam tó ní fẹ́ ìní xọ́tẹ́lẹ́fọ́ fọ́sọ̀tàn wàlíyùmẹ́lá wàlíyàlá tómìnir bá wà tí ò bá ní ẹni tí fi irú rẹ̀ tí fi lọ́kọ àbótiẹ̀ ní aáwọ̀ àìgbọ́ra ẹni yé wà láàrin wọn nípa pé a àní fífún tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ ẹ̀sìn Islam ní òde wàlẹ́ yìí irú àwọn obìnrin tí ọba ní wàlẹ́ yìí bẹ́ẹ̀ hmm. ìmọ̀tàbà wa ní ìjọba ẹ̀sìn Islam anáwọn aṣíwájú fẹ̀sìn Islam ní gbogbo àwùjọ tẹ bá wà ìjọba aṣíwájú fún mùsùlùmí bíi lèmáàmù bíi olùmọ̀ nípa ẹ̀sìn àwọn eléyìí wọ́n tó lórúkọ islam láti fi rú àwọn obìnrin bẹ́ẹ̀ láti fi wọn lọ́kọ. nítorí wọ́n sọ nípa owó orí nínú ẹ̀sìn islam pé sọ owó orí lobìnrin máa gbà sọdẹ́ akọ lobìnrin máa gbà torí ẹ̀ àìfẹ́yàwó lórí pa fún lówó orí lábẹ́ àbúradà ẹ̀sìn islam hmm. ṣùgbọ́n àmọ́ fúnyàwó lábẹ́ pa fún ní sọdẹ́ àkì sọdẹ́ akọ lobìnrin máa gbà hmm. nínú ẹ̀sìn islam. wọ́n láwọn ọmọbìnrin méjèèjì tí wọ́n ti di mùsùlùmí tí ìyá wọn bá lọ kú ṣé wọ́n sì jogun rẹ̀ àbí wọn ní jogun rẹ̀ ó fi hàn lọ́n dá lórí pé láì jẹ́ pé ẹ̀sìn ẹni tá a fẹ́ jogun àtẹni tó fẹ́ jogun ẹni bá jẹ́ Islam kò sí àyè fún ìkíní kejì wọn láti jogun ara wọn. Hmm. torí àdéhùn anábì Muhammad sallallahu alayhi tó fẹsẹ̀ rinlẹ̀ òní láàyè rẹ̀ kọ́lu káfíìr wàlẹ́ káfíìr mùsùlùmí. kèfèrí kan ò jogun mùsùlùmí mùsùlùmí kan náà gbọ́dọ̀ jogun káfíìrì. jazakumullahu khairan ìkórìtà tí a dé ilé tí máa pè wọlé zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight zero nine zero five one six four five four three eight nọ́mbà tí olùjábìnà fáǹfààní àwọn tó ń bẹ lọ́nà tó jìn réré láwọn orílẹ̀-èdè ilẹ̀ òkèèrè yíká gbàǹlà yé plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. Hello. Aleykum salaam wa rahmatulah. Ọkọ yín. Akọ Ọlájúmọ́. Ẹ ṣé màmá. Náà ó jẹ́ àsọpọ̀ rẹ̀. Àmín. Ó kọ́ mi Ṣẹ̀rífà Ṣàbùsàlámù àti Kowó Odé Ògùnmọ̀tò. Kí ni ìbéèrè yín màmá? ìbéèrè tí mo fẹ́ bèèrè ni pé tí òkú bá kú hmm. wọ́n gbókù kalẹ̀ kí wọ́n tó ṣe ìrìnà fún hmm. wọ́n sọ wípé ta ni òkú jẹ lówó ta ló sì jẹ òkú lówó àwa ẹni tó yìí sọ sọ wípé òun jẹ òkú lówó ṣùgbọ́n òun ò tí ì lé àmọ́ òun ọ̀sán àmọ́ náà wá sàn án lóun náà ti bá lè kí àmọ́ kí ni ìdájọ́ àárín òun náà padà wá san. òun náà san. ok tó ní tó náà fi padà wá kú tọ̀. Ah. àkọ́kọ́ tí òkú bá ti kú òfin ọlọ́run bá dá lórí pé tètè lọ gbèsè hmm. nínú àdìtà nàbà Muhammad sallallahu alayhi wa sallam ó ní asri'u bil janaza hmm. ẹ̀yára níbi à ń gbé òkú lọ síbi tẹ́ ẹ fẹ́ bò má. Hmm. àwọn olùmọ̀ọ́mù látara rẹ̀ náà pé tó ti kú náà ẹ̀ má lọ lára ńlẹ̀ ẹ̀ tètè lọ bò láṣìírí tó ọ̀rọ̀ pé sọjẹ gbèsè àbí ọjẹ gbèsè ṣáájú kó tó di pé abomẹlẹ àbùkátà rẹ hmm. eléyìí ń ṣẹlẹ̀ níbẹ̀rẹ̀ islam ni hmm. ipe tí wọn bá gbé òkú wa ipe ká nàbí sallallahu alaihi wasallam kó sì hmm. sọlátù janaza sí lára ó máa ń béèrè pé ṣé arákùnrin yìí ọjẹ gbèsè kalẹ̀ tí wọn bá lọ jẹ gbèsè kalẹ̀ tó bá ní sẹ́ ń bẹ nínú tó fi sílẹ̀ sáyé ní tí wọ́n fi lè san gbèsè rẹ̀ yẹn anabi sallallahu alaihi wasallam gbàtàn bá tó sọ fún pé bẹ́ẹ̀ ni ni ó tó ṣe sọlátù janaza sí lára àmọ́ tí a máa sọ pé ó jẹ gbèsè ṣùgbọ́n kò ní tó fi lè san gbèsè yẹn yóò pa àwọn sọ̀hábà lásìkò pé sọ́ọ̀lù àlẹ́ sọ̀hídìkún ẹ̀yin ni ká ẹ ṣe sọ láti ṣe lára hmm. ṣùgbọ́n nígbà ìgbẹ́yìn ó ní ana awla bil muslimina min anfusihim èmi ni ẹni tó lẹ́tọ̀ọ́ sáwọn mùsùlùmí lórí ara wọn lọ hmm. ẹnikẹ́ni tó bá kú látòmí lọ tó fi gbèsè sílẹ̀ èmi ni màá bá wọn san èyí tún hmm. béèrè pé síyàn jẹ gbèsè àbí ọ̀jẹ̀ gbèsè máa ṣáájú kí wọ́n tó ṣe sọ láti janaza sí lára. Hmm. ṣáájú kó tó di pé wọ́n lọ bò láṣìírí. Hmm. téèyàn bá jẹ tókù bá jẹ gbèsè kalẹ̀ ó léwu lóòótọ́ lórí òkú hmm. ṣùgbọ́n kò gbọ́dọ̀ kọ́ dínà wa láti ṣe sọ̀látù jánásà sí lára láti lọ bò láṣìírí nígbẹ̀yìngbẹ̀yìn àmọ́ wádìí talẹ́ni tí arákùnrin àbí arábìnrin tó kú yìí jẹ lówó ṣáájú kó tó di pókú ẹni tó bá rí ẹ̀rí tó jẹ́ pé ó fi fi múdi gbèsè tí òkú jẹ tó fi múlẹ̀ á gbà pókú jẹ lówó á sì wọ́nà láti bá a san nítorí pé tó kù bá kú pẹ̀lú gbèsè ó léwu tó kù bá kú pẹ̀lú gbèsè ó léwu wọn náà dé sàn nàbọ Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí imaamu Tirmidhi àti àwọn míì gbé jáde ó ní nafsul mu'mini marhunatun bidaynihi hatta yuqda anhu ẹ̀mí mọ́mìnì wọ́n fi dógò sára gbèsè rẹ̀ kò ní nísìnyí hmm. ó dìgbà tán bá tó bá a san gbèsè yìí. Hmm ṣùgbọ́n àgbọ̀dọ̀ jẹ́ di wa lọ́wọ́ láti ṣe solatul janaza sí lára láti bò láṣìírí. wọ́n á lẹ́ni tó sọ pé òkú jẹun lówó àbọ̀ ń jòkú lówó. àwọn jòkú lówó gan eléyìí náà plus ní fókù tó plus ní fún torí pé kì í ṣe pókù lọ́jẹ́ lówó. Hmm. wọ́n á lẹ́ni tí ó jòkú lówó yẹn náà kò rí san títí tó náà fi kú àwọn ọmọ rẹ̀ ọmọ bá san tọ nítorí tó bá pò náà wọn jẹ lówó ìbá àwọn ọmọ rẹ náà wọn bá gbà. àwọn ọmọ wọn bá gbà bẹ́ẹ̀ náà ẹni tó bá mà ti bá ní gbà náà lọ́gbọ́dọ̀ mà ti bá ní sá. plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. hello hello. hello. aleykum salaam wa rahmatulah lórúkọ yín bí kí ẹ ti ń pè. ẹ ra yí ẹgbẹ́ padà níbi tí ẹ wà ń kílẹ̀ forúkọ yín. tọ ẹ má bínú ojú òpó yẹn ò já garaga ẹ já yẹlẹ ìwò Hello. lọ. salaamaleykum wa aleykum salaam wa rahmatulah orúkọ yín àti tí ẹ ti ń pè o. orúkọ mi ni taofik ìṣe láti gbé ìdúrà ní kọtọrù. láti náà kọtọrù ní kí ni ìbéèrè yín. ìbéèrè mi àkọ́kọ́ ni mo fẹ́ béèrè nípa ọ̀rọ̀ títú ṣàwárí. náà nípa gbóyé nípa títí tàwa ní ojúṣe sílẹ̀ ìtẹ̀tẹ̀ ń gbá wọn ẹlòmíì tẹ̀tẹ̀ ń sọ nǹkan ní ìdíjú díà ni. Hmm sọ pé kí wọ́n bá tilẹ̀ ọ̀rọ̀ lórí ẹ̀. ìkejì ọ̀rọ̀ táyà náà ni. Hmm. tí eh, mo wà ní kọ́ńtì tó kàtó tí mo máa ń lọ fún ìfẹ̀sán láàárín àwọn ọmọ tá a máa ti ìfẹ̀sán tá a máa ní sáìtì wọn ará àti ti ní òun náà bẹ̀ kí wọ́n pọ̀. tí mo wá fẹ́ kí á kí ìmọ̀ sábà bá mi ń bẹ̀. ìwà ibìkan náà ló ń sọ̀tún mi wọ́n máa fọwọ́ ní kátó gbọ̀dọ̀ mi mɛ mo wa ma ti fɛ a ma ma ba ni ma ba ni kɔnta pɛlu bi kɛn kɔrɔ kan ne wa ne ti ti fɛ a ma bɛ kɛta ne kɔrɔ ko ne bɛ bɔrɔ kan láti mu ne kɔrɔ ko kí ni da a ko o padà. kéèyàn dá àwẹ̀ owó padà. àwẹ̀ àwẹ̀ àwẹ̀ fúkú jẹ́ pé gbèsè náà ni ṣùgbọ́n wá sí ẹ̀ ẹ̀ tó jẹ́ bàbá fáwa ó kú ní nineteen ninety. Mm-hmm. báwa mo sáà sí ìgbà pé mo ramadan. Mm-hmm. báwa wo jẹ́ ramadan twenty two ṣùgbọ́n ìdájọ́ kò dé. tó dẹ̀ mm-hmm. ní ti pẹ̀lú àìsàn tó tèkì yíyá òkè. pé àwọ̀ ẹ̀wọ̀n bẹ́ẹ̀ náà dàpọ̀ àbọ̀lọ́ ti gbọ́n pẹ̀lú àìsàn yẹn tèkì. báwọn lè sọ̀rọ̀ àbọ̀. aleykum salaam wa rahmatulahi. alhamdulilayi ẹ̀rọ kọ̀ọ̀kan ṣèyàn ọjọ́ mẹ́fà nínú oṣù ṣọ̀wọ́ọ̀lù lórí ìta wà nínú rẹ̀ yìí sunna nabi muhammed sallallahu alayhi wa sallam sunna tó sì lágbára gidigidi hmm. tó ṣe pé nǹkan kan ò sí tó parẹ́ hmm. eléyìí báyìí iná ní ń tẹ́yẹ kí mùsùlùmí ọgbọ́ yé hmm. wọn nu àwọn ahadith eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ gidigidi báyà nínú bukhari ni o àbí nínú muslim àti nínú àwọn àtẹ́rọ àdéhìí gbogbo anabi sallallahu alayhi wa sallam ó lẹ́nikẹ́ni tó bá ṣe sùyàmù ramadan tó tún wá ṣe sùyàmù ọjọ́ mẹ́fà tẹ̀lé nínú hmm. oṣù ṣọ̀wàl hmm. ìdájọ́ rẹ̀ ó dàbí tẹni tó fi gbogbo ọdún yẹn kẹnu ró ṣẹ̀sìn fọlọ́. èyí tó túmọ̀ sí pé bá ń bá ń ṣe bẹ́ẹ̀ lọ́dọọdún hmm. ìdájọ́ wa ń jọ gbẹ̀ndà kìyàmù yóò já sí pé gbogbo ìgbésí ayé wa náà la fi kẹnu ró ṣẹ̀sìn fọlọ́ ẹlẹ́dàá wa. níbo wá ní ọ̀rọ̀ pé bídíà ni ó ṣe bídíà ni ló ti wá. àkọ́kọ́ àṣìgbọ́ iná lọ wà fún ọ̀pọ̀lọpọ̀ àti àṣìtú ìmáàmù malik rahimahullah lọ́dọ̀ tiẹ̀ òun sọ ipò wọn fẹ́ hmm. ká máa ṣe ṣùyàmù ọjọ́ mẹ́fà yìí hmm. nínú oṣù ṣọ̀wáàlì ẹni bá ti parí rọmọdán ọ̀parí nù hmm. kó tó máa retí rọmọdán àtọ́dún mi àyàfẹ́ ní bá ṣe ṣùyàmù àtinúwá bí àwọn ọjọ́ alhamis àbí ọjọ́ àtìní bí ọjọ́ mẹ́ta nínú gbogbo oṣù kọ̀ọ̀kan nínú kàlẹ́ndà islam àmọ́ pé ọjọ́ mẹ́fà kan o àtúnṣe nínú oṣù ṣọ̀wáàlì lẹ́yìn Ramadan Malik sọ wípé ká má ṣe hmm. eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ wa gbọ́ yìí táwọn wa ń sọ wípé bídà ni láti hmm. Malik ti sọ wípé kó má ṣe àwọn ni pé Malik pé sànàbì tọ́lọ̀ rẹ̀ sí ọ̀kan ni nínú àwọn olùmẹ̀sìn Islam hmm. eléyìí tó ṣe pé àmọ́ taarọ ọ̀rọ̀ wọn àgbọ́yé wọn àwa náà fi máa gbẹ́sìn ọlọ́run ọba yìí ní ìgbà tí àgbọ́yé tiwọn náà tí ọba ti fìdí rẹmi nítorí pé kò síbìyàn ṣe lè yóò níbi kan tí ìjákulẹ̀ ti débò náà rí hmm. so ara rẹ̀ náà ni irú eléyìí fún ìmáàmù wa malik hmm. kì í sì ṣe irú eléyìí nìkan ni malik tó sọ hmm. inú rẹ̀ náà ni ọ̀rọ̀ tí ìmáàmù malik rahimahullah rahimahullah tó tún sọ pé tá a bá parí sọ̀láàtù jumu'ah òun ọ̀fẹ́ kíkí káwọn èèyàn tó máa yan náfìlà lẹ́yìn sọ̀láàtù jumu'ah nítorí kíni torí pé Ànábì sallallahu alaihi wasallam sọ̀nà hadith eléyìí tí ìmáàmù muslim tó gbé jáde ó ní ẹnikẹ́ni tó bá fẹ́ yan náfìlà lẹ́yìn sọ̀látul jumu'ah hmm. kò sí rákà mẹ́rin. àtiwárí hmm. nínú hadith abdullahi bin umar radiyallahu anhuma ó ní mo ṣe náfìlà rákà méjì pẹ̀lú anabi sallallahu alaihi wasallam hmm. lẹ́yìn jumu'ah àmọ́ nílé rẹ̀ lóò láti wá di méjèèjì pọ̀. ìdí ni táwọn olùmọ̀ọ́sìn islam sọ pé ẹni bá fẹ́ ṣe náfìlà lẹ́yìn jumu'ah nínú mọ́ṣáláṣí àti pé rákà mẹ́rin ni ó sì. àmọ́ tó bá pélé lẹ́ ti fẹ́ ṣe é àjẹpẹ́ rákà méjì lẹ́sìn hmm. ètò túmọ̀ sí pé méjèèjì ọ̀tà kura wọn. Hmm. málìkù sì sọ pé nkórira rẹ̀ wọn ọ̀fẹ́ ń tò ó ní ọ̀fẹ́ fúnra rẹ̀ ṣùgbọ́n ànábi sallallahu alaihi wasallam fẹ́ fún wa ànábi sì ṣe wá lójú kòkòrò pẹ́ni tó bá wù láti ṣe kó ṣe. Hmm. bẹ́ẹ̀ náà ni sùyàmù ọjọ́ mẹ́fà nínú oṣù Ṣawwal málìkù ní ẹ̀rú ń gbọ̀n tó bá pa òyìn ọba máa ṣe káwọn míì ọmọ máa lérò pọ́nrán yàn ló náà eléyìí ni ti máàlíkù ń bẹ̀rù máàlíkù ń bẹ̀rù rẹ̀ ó lè ṣẹ bẹ́ẹ̀ ó lè má ṣẹ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó ń rò ń ti ń rò nǹkan lọ́jà lọ́dọ̀ tiwa bí àṣẹ tọ́lọ́n fi pa wá àbí táwọn fi sallallahu alaihi wa sallam tó fi pa wá. Hmm. torí ẹ̀ súnà ni ká sùyàmù ọjọ́ mẹ́fà nínú Ṣawwal kò sì sí ọ̀nà ká tó fi ta kwẹ̀sán ọlọ́run à ń bọ̀sibọ́sí pé nìkan wàá pín bídà hmm. ọ̀rọ̀ ẹni tó pín bídà gan-an ni bídà sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́. wọ́n ní látàrí pé kòrónà hmm. ó ti di tọrọ fún kálí níbi táwọn ti ń ṣiṣẹ́ ní ìlú òkèèrè lọ́n hmm. àwọn máa ń lọ sí alámòjútó lórí àwọn ẹni tó ń ṣiṣẹ́ lábẹ́ àwọn hmm. nígbà tó sì jẹ́ pé ó ti dájú ìwádìí ti fi hàn pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n ti kó coronavirus so omi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lódodo ní ẹnu ẹ̀rọ eléyìí téèyàn lè máa fi ṣàlùwàlá ní ìgbà tásìkò sọláàtì bá tó pàápàá jùlọ sọláàtì làásùr kó máa bá wọn bẹ. gbọ́dọ̀ àti mọ̀ pé nítorí tí coronavirus mú hmm. tó bá ti fọwọ́ kàn ó léwu kẹ́ni tí ò tí mú kó náà fọwọ́ kàn hmm. kó má bàa jẹ́ kébi tí wọ́n ti lùgbàdì rẹ̀ nu. Hmm. sáwọn á lè ti torí rẹ̀ káwọn máa ṣe tẹ̀yẹ́ mọ̀ fún sọláàtì làásùr kìí ṣe pé kò sómi o àmọ́ bẹ̀rù aburú tó lè ṣẹlẹ̀ látàrí lílo mi gbàbí tómi wà pàápàá jùlọ tó bá pè ẹnu ẹ̀rọ yẹn kì í ṣe ẹ̀rọ tó ṣe pé téèyàn bá ti gbọ́wọ́ bẹ̀ tó bá ti gbóòórùn ọwọ́ èèyàn ní ọ̀dà mi téèyàn bá ti gbọ́wọ́ dínà síbẹ̀ yóò domi dúró hmm. tó bá pé ètí ń bùkátà ká yin sọ́tún yin sósì kó tó jáde ni àjẹpẹ̀rù eléyìn káwọn lè ti torí ìbẹ̀rù káwọn má fara kòkòrò káwọn máa ṣe tẹ̀yẹ̀mọ̀ kò sí tó burú bẹ́ẹ̀ tó bá kí n tẹ́ sọ yẹn bá dájú bẹ́ẹ̀ hmm. nítorí pé òfin ọlọ́run bá sọ pé ọ̀bọ̀rọ̀ yòzál gbogbo ní tó bá lè kó ìnira àti ìpalára báyìí èèyàn yẹra fún un Hmm. àmọ́ tó bá dájú pé ilẹ̀ táwọn ní kòrónà tẹ̀ hmm. kò lè kó kòrónà bá yín tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ tẹ̀yẹ mọ́ hmm. ẹ̀yin ní kí wàá bira yín léèrè bá. tọ ọkà tó nù. tọ wọn ní bàbá wọn wọn ti ṣaláìsí o ti ṣe díẹ̀. sọ wọn ṣaláìsí kí rọmọbọnà tó tán wọn wà láǹfààní láti bá rọmọbọnà yẹn já látàrí àárẹ̀ sọ wọn àṣẹ di ìgbà tí wọn ṣaláìsí. sọ sáwọn bá wọn san Ramadan yẹn padà ni àti pé pápá gan títí dé ìparí Ramadan àtọdún yẹn hmm. táwọn tún fa àwọn ọjọ́ yẹn náà kún san fún wa padà. Hmm. Ànábì sallallahu alayhi wa sallam wọn fi hàn wá nínú hadith ìyá ńlá wa Aisha radiyallahu anha tí gbogbo ẹni tó bá kú tó fi gbèsè sùyàmù sílẹ̀ àwọn awolèyàwó rẹ̀ àwọn èèyàn rẹ̀ tó bá fi sílẹ̀ sáyé àwọn ní ọba san hmm. àmọ́ báwo ni gbèsè sùyàmù yóò ti ṣe jẹ níta fẹ báyìí san yóò jẹ gbèsè tó dájú kó ti di gbèsè ṣùgbọ́n rúti bàbá yín tẹ́ sọ yìí kò tí ì dájú pé gbèsè ni lódodo bàbá kú ní ijọ́ kejìlélógún oṣù Ramadan hmm. báyà ṣáájú kó tó di pé wọ́n kú nígbà tó yẹ pé àárẹ̀ tí wọ́n ṣe náà ni wọ́n bá kú hmm. báyà wọ́n ti jẹ gbèsè bíi ijọ́ mẹ́wàá nínú oṣù Ramadan tí wọ́n á gbà hmm. so sásọ pé wọ́n ti jẹ gbèsè jọ́ mẹ́wàá ẹ bá wọn sani kì í ṣe gbèsè tó dájú lónìí yẹn nítorí pé Ọlọ́run sọ pé faman kana minkum maridan aw ala safarin fa'iddatun nínú yín tó bá jẹ́ pé ń ṣàárẹ̀ àbọ̀ wà lórí ìrìn àjò àárẹ̀ tàbí ìrìn àjò ló mú mọ́lẹ̀ kẹ́nu rónú Ramadan kí wọ́n san padà láwọn ọjọ́ mi hmm. ìyẹn ni pé tí ìdíwọ́ yẹn bá ti kó ń bẹ̀ ẹni tí ń sáré ó kú tó ń ta rẹ̀ ni hmm. ìdíwọ́ yẹn kó ń bẹ̀ ààyè ọ̀gbá débi pé yóò lè san padà hmm. à ń bọ̀sibọ̀si ká wá sọ ipò ló fi falẹ̀ ní gbèsè yẹn fi sẹ́kù lọ́rùn rẹ̀ àwọn olùmọ̀ wa sọ pé ẹni tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ti sàmójú kúrò fún ọlọ́run ọba kò forí jìn fún gbogbo àmín àmín. hello. salaamaleykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum rahmatulahi wa barakatuhu kọ́ yín. orúkọ mi ni ibrahim sale haruna fúrọmọdọrọ ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yẹn máa sọ ìlú náà o. ẹgbẹ́ ìdọ̀tí lérò pé ìjọ dá sí ọkùnrin mùsùlùmí kọ́ mọ sọ fún ìyàwó rẹ̀ pé tó bá sọ̀rọ̀ tọ́wọ́ àtọ́ra ẹ̀ máa kọ́ kí ọmọ sọ láńgójì báyìí tó ti ẹ̀tọ́ sọkùnrin mùsùlùmí kọ́ ọmọ bíi fẹ́ẹ́sì ìyàwó ẹ̀. ọ̀dà ẹ ṣe alhamdulilayi kò sí tàbí ṣùgbọ́n wípé ìyàwó lè máa ṣe tí ó dùn mọ́kọ lọ títí láéláé hmm. gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ọkọ náà lè máa ṣe tí ó máa tẹ́ ìyàwó lọ́rùn lọ títí láéláé hmm. wọ́n máa ṣe nǹkan tí ó máa dùnra wọn náà ni so tí ẹnìkan bá ṣe ẹnìkejì ká máa wọ́nà láti fi máa yanjú rẹ̀ yàtọ̀ sí ká máa fi ìkọ̀sílẹ̀ sí halẹ̀ ní gbogbo gbà hmm. nítorí pé ẹni tí bá ti ń fi ìkọ̀sílẹ̀ sí halẹ̀ ní gbogbo gbà kò sí tàbí ṣùgbọ́n yóò padà kọ̀yàwó rẹ̀ ńjọ́ kan náà hmm. so torí ọ náà sọ fún ọ pé lẹ́yìn kúsàárì ṣèbí kí ló kí ló bá tún sùn nǹkan nǹkan kan ọ̀hún lẹ̀ ọ̀hún bá kọ̀ ìyá rẹ̀ kọ́ ló bí ọ ah wọn ló bí mi àjẹ́ pé òní ló sì gbà. oríire wà gbóná. gbogbo eléyìí báyìí gbà gbígbà tí èèyàn lẹ hmm. èèyàn lẹ èèyàn wá fẹ́ pé lílẹ rẹ̀ pẹ̀lú halẹ̀ hmm. ẹni kéèyàn máa fi ìkọ̀sílẹ̀ ìkọ̀sílẹ̀ kó máa fi halẹ̀ mọ́bìnrin ní gbogbo gbà. Hmm. ẹni tá a bá ti fẹ́ ṣe ẹ mẹ́jà máa jẹ lẹ́nu bí ẹni jẹ búrẹ́dì. so ká máa wá nǹkan míì tá a máa sọ. So láti fi bá obìnrin wí kì í ṣe pé tọ́ọ̀bà sọ́ra máa kọ́lẹ̀ tọ́ọ̀bà sọ́ra máa kọ́lẹ̀. ẹ dàpọ̀ ẹ̀yin tí ẹ̀ ń pè láti ọ̀nà tó jìnnà rere ẹ má fi nọ́mbà pamọ́ ẹ má ha ìdí rárá bí tí wọ́n ma à ń rí àwọn private number kan bí ṣùgbọ́n ò ànígbè. ẹ̀lọ́. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ó kọ́ yín bí ẹ ti ń pè. ọkọ mi yiskas láti àpàké. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ǹjẹ́ náfìlà wà láago méjìlá. fún ọjọ́ friday. tọ lọ́sàn-án àbí lóru. lọ́sàn-án. ọ̀dà o alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run kò sí náfìlà kan pàtó tí wọ́n ní kí mùsùlùmí ọ̀sẹ̀ láago méjìlá ọ̀sán lọ́jọ́ jùmọ̀á hmm. àbí lọ́jọ́ mi tó yàtọ̀ sí jùmọ̀á hmm. ṣùgbọ́n náfìlà àbọ̀há ọ̀wà náfìlà àbọ̀há ọ̀nà àlè tó máa ń bẹ̀rẹ̀ látìgbà tóòrùn bá ti yọ tó ti gbéra sókè hmm. yẹ́sì máa bẹ bẹ́ẹ̀ lọ títí di ẹ̀bá àgbà tó ràn ọ́ yẹ́tàrí hmm. so tó bá ti di pé òòrùn wà látàrí ó ti dèwọ̀ ibi ká ṣe sọ láti mọ̀ a sì mọ̀ pé láàrin pọ́ wà látàrí ọ yẹ́tàrí ìṣẹ́jú díẹ̀ náà ni. Hmm. hello. wàlẹ́kùn sálàmù rahmatulahi wabarakatuh ẹ dákun ẹ bá gbọ́n sókè díẹ̀ sí orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. àmọ̀tọ́lá láti ìjẹ̀bú òde. láti ìjẹ̀bú òde kí ni ìbéèrè yín ọ̀nàdọ́ ṣe ń gbọ́ mi. à ń gbọ́ yín báyìí kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé tí ètò mùsùlùmí bá kú láti bá ìlú ẹ̀ lọ ibùdó mi ìbéèrè pé wọn ò ní orí pẹ̀kọ̀ yàtọ̀ fún orí tí àwọn mùsùlùmí lélẹ̀ yàtọ̀ fún ètò ìjọba àwọn ọ̀dọ́ àti ètò ìjọba ti ìjọba. ṣé ọ̀dọ́ lè torí ẹ̀ka gbé òkú ẹ̀kọ́ ìlú ìlú ẹ̀ka ìgbé mi tó wà ní ìsìnkú ló pé àwọn orí tẹ́fà àwọn mùsùlùmí àbámáyé títí ìjọba tó pé kọ̀ máa ń ṣe ọkọ̀ tí ìṣe òkú síbẹ̀ náà ní àkọ́kọ́. ìṣèjì ọ̀rọ̀ nígbà ìgbàgbọ́ kan ń jọ àwọn obìnrin wọ́n sọ̀rọ̀ nípa ṣé ọkọ lẹ́tọ̀ọ́ láti kíláàsì ìyàwó tó kí máa lo jìbáàbù. ó ní gbé ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ ọ̀kan tó pẹ́ lọ́rọ̀ yàtọ̀ pé ọkùnrin lè kíláàsì gbogbo àwọn tó kù wọn ní láíláí tó ṣùgbọ́n orí kó tó fẹ́ kó tó ti gbé jìbáàbù bí a máa ṣàlàyé fún ibi tó máa fi gbé ìgbìmọ̀ kó tó ìbàdàn yìí kó tó kú wàhálà tiẹ̀ nìyẹn àmọ́ kò lè tún láǹtọ̀ ṣé ọ̀rọ̀ yìí ṣé ètò ni. ìbéèrè kẹta mo ní àkókò ṣe máa rè mm-hmm. ìgbà tí wọ́n rí dé tẹ́ẹ̀mù kan tó kì í mọ́ pé ọkọ̀ ìlú wa ń lò wọ́n pẹ́ káàkiri gbà àárẹ̀ mi orúkọ kan ẹgbẹ́ kí lọ́kọ̀ pé orúkọ tó nìyẹn kan nínú ẹ̀mí tó ìdọ̀tí tiwọn wọ́n ló gbọ́dọ̀ kọ̀wé tó tiẹ̀ nìyẹn wọ́n ló pé àárẹ̀ mi nǹkan kan báyìí àdìgbò mẹ́rin àbí márùn-ún lọ àwọn tó kù lára rí pé ara àwọn tó kù ṣe àárọ̀ mọ̀ èèyàn kan dẹ̀ wà láàrin àwọn tó kù ìjọba máa fún rẹ̀ ó ní òun náà pé kankan ni òun ń lò nígbà tó nǹkan ọ̀rẹ́ ti ti tó hàn tó rọ̀ ọmọ ẹni pé tí ebi wọn bá ti yọ lókè láti lórúkọ ọkọ nígbà tó láì fi ń bẹ̀ nígbà àdúgbò pé a máa lo tiẹ̀ a máa lo tìbàdé a tún máa lo ọkọ̀ náà tẹ́lẹ̀ tó o bí wọn. a ti gbọ́ yé. ìkọ́sà ni ọ̀rọ̀ mi yàtọ̀ ọ̀sà ní kò rí bẹ́ẹ̀ kókó tó wá di nǹkan tó máa fà máa wọ pé màá tún bẹ̀rẹ̀ ìdílé ṣe kó máa ṣe naam sheikh bisimilah. alhamdulilayi ọlọ́kọ̀ọ́kọ́ tó bá yẹ pé lùtẹ̀ bá wà kò sórí tẹ̀kàn tó dára tó gédégbé fáwọn mùsùlùmí ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti kú ibì kan náà lè ń sin wá sí tá a sì rí i pé ìlú kan wà nítòsí ọ̀dọ̀ wa táwọn ti ní orí tẹ̀kàn tó dá dúró gédégbé fáwọn mùsùlùmí sálẹ̀ ti torí rẹ̀ ká gbókùú akóǹgì ká lọ sí sílùú tí orí tẹ̀ tó dá dúró gédégbé ti wà fáwọn mùsùlùmí bẹ́ẹ̀ ni òfin ọlọ́run bọ̀ gbà kẹsì mùsùlùmí síbi tó ń sin ẹni tí èsì mùsùlùmí sí. Hmm. ó sì dájú pé lọ́dọ̀ àwọn ẹlòmíín náà tí èsì mùsùlùmí kò dájú pọ̀ wà nù lànà wọn. pípé hmm. kí wọ́n sin àwọn náà síbi tí wọ́n ń sin mùsùlùmí náà sí. tó ń torí délé ìjọba wa ní orí tẹ́ yìí ló ń fẹ́ kí wọ́n máa sin gbogbo òkú sí ọ̀sẹ̀ lẹ́yìn fúnra rẹ̀ ni. tó òfin ọlọ́run ọba dá lórí pé a gbọ́dọ̀ sin mùsùlùmí síbi tí wọ́n ń sin ẹni tí èsì mùsùlùmí sí. Hmm. sọ eléyìí ni òfin ọlọ́run Hmm. torí ẹ̀ ní òfin náà sọ pé káfíń mùsùlùmí tẹ fẹ́ nasraniya àbọ̀ fẹ́ yahudiya lóbìnrin náà ahlul kitab hmm. obìnrin yẹn wá kú tọ̀ntọ̀rọ̀ nínú wọ́n wá gbé obìnrin yẹn sin wọ́n gbé obìnrin yẹn sin pẹ̀lú oyún inú rẹ̀ hmm. òfin ọlọ́run bá sọ pé wọ́n kọ̀yìn obìnrin yẹn wọ́n kọ sálùkébìlà tọ́lá ti kọ̀yìn rẹ̀ sálùkébìlà ọmọ tó wà nù rẹ̀ wọ́n tara bẹ́ẹ̀ láǹfààní àti jẹni tó kọjú sálùkìbìlà hmm. torí ìdájọ́ ọmọ ìdájọ́ bàbá rẹ̀ ni tí bàbá bá ti jẹ́ mùsùlùmí mùsùlùmí náà lápò ọmọ tó wà nínú ìyá tó kú hmm. so eléyìí jẹ́ eléyìí hmm. kẹ gbé kó nílùú yẹn kẹ lọ sí sílùú tí orí tẹ wà fáwọn mùsùlùmí wọn náà ní tó tọ́ wọ́n ní sótọ́ fún ọkọ láti túláàsì ìyàwó rẹ̀ láti máa lo khimar láti máa lo jelibab láti máa lo aṣọ tí ó fi máa bo ara rẹ̀ ní ìgbà tí ó bá jáde ńlẹ ní ìbámu pẹ̀lú òfin Ọlọ́run hmm. àti ìlànà anábìwọ Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni ó tọ́ sí nínú ojúṣe ọkọ nìyẹn tó sì jẹ́ ọ̀ranyàn lórí ọkọ nínú ojúṣe ọkọ nù tó sì jẹ́ ọ̀ranyàn lórí ọkọ ẹnìkan á sọ pé síbó ti rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ ó náà gbà bẹ́ẹ̀ ni àwọn bẹ́ẹ̀ ni tọkọ náà bá rí ọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà pé èsì sọ̀láàtì ṣáájú kó tó fẹ́ ọ sílé wọ́n máa ń fi Ramadan náà rárẹ̀ kó tó fẹ́ ọ sílé ṣé lẹ́yìn ìgbà tó bá wọlé rẹ̀ tó ṣe sọ̀láàt tó sì tún ṣe rọmọbọ́n yóò máa wọ ọ̀ràn náà ọkọ rí ọ náà tẹ́lẹ̀ pé tó máa ń ṣe haid ò ní wẹ̀ hmm. ṣé bí ó ṣe fi ọ́lẹ̀ náà tó bá délé rẹ̀ àbọ̀ ọmọ kò ti dojú ṣe tiẹ̀ ní ìsìn nígbà tí ìsìnkú fẹ́ wọ jahannama ní rọrùn ṣẹlẹ̀ ìjẹ́bù tó ṣe jẹ́ mẹ́rin wọ́n ní ṣé kí ìyàwó kọ́ máa lo orúkọ ọkọ rẹ̀ ṣé ń lo òfin ọlọ́run ọba ni àbí kọ́ máa jókòó bàbá rẹ̀ òfin ọlọ́run ni kókọ́ bàbá yín lẹ́ẹ̀ máa jẹ́ títí tẹ́ fi kú hmm. orúkọ yín ò yí padà nítorí pé lọ́kọ hmm. wọn ní màpẹ́ ti lọ́kọ ẹ lọ gba certificate of marriage hmm. certificate of marriage ó ti tó láti fi hàn yín pé ti lọ́kọ àmọ́ pé màá jókòó ọkọ yín nítorí pé ti wọlé ọkọ eléyìí takò fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa ẹ sì rí i pé àbòsí náà ní dọ́mi láàmú lọ́pọ̀lọpọ̀ àbòsí àti ìmá tẹ̀lé ìlànà òyìnbó ní tẹ̀lé afọ́jú. Hmm. nítorí pé ní ìsìn tí bàbá yín bá jẹ́ ni tó gbajúgbajà tó gbajúmọ̀ tọ́jẹ́ ló máa ń ka tẹ̀sí máa ń pé tó kọ rẹ̀ bá wà nítòsí ó kọ yín ẹ̀ máa tara rẹ̀ rí mọ̀kúndùn lé ayé hmm. wọn ò ní parẹ́ láéláé ṣebí nàìjíríà náà la wà. Hmm. àwọn èèyàn tó gbajúgbajà tó gbajúmọ̀ tí wọ́n jẹ́ ni tó jẹ́ pé gbogbo èèyàn mọ̀ wọ́n so àwọn ọmọ àwọn obìnrin wọn ṣe pààrọ̀ ọkọ tí wọ́n sì tọkọ wọn gbà wọn délé ọkọ. ọjọ́ bó ti ṣe jẹ́jà plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. ó kọ́ yín bí ẹ ti ń pè. ẹ káàárọ̀. ó kọ́ yín o. ìyá mọ̀sára lórí ìtàlẹ́ rògbò mọ́ṣẹ́. kí ni ìbéèrè yín. mo kí àwọn olùmọ̀ wa ọlọ́run jẹ́ fún wọn pẹ́ fún wa. àmín uh, ìyá. hello. hello? aleykum salaam wa rahmatulah ó kọ yín o. aleykum salaam. wa aleykum salaam wa rahmatulah. àbí mi kọ́ ọ̀rọ̀ ló ń sọ̀rọ̀ láti ràgàdì ìjọba tí wọ́n kàṣọ. kí ni ìbéèrè yín. àbí mi kọ́ ọ̀rọ̀ ló a kú ṣó ti tán. ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì. òun ni pé ọkọ tí ó bẹ̀rẹ̀ tó súnmù tó sì lágbára tó lágbára tó dàgbé lágbára tí wọ́n mú kó fún àwọn ẹlẹ́hà rẹ̀ mhm. tó ń gbé bá fẹ́ lọ síbi yóò fi mú ìrìn àjò wọn níbi kan mhm. bẹ̀tọ̀tọ̀ yẹn lẹ́hùn àgbẹ̀rẹ̀ ìsúnmọ̀ ní ti ọ̀bẹ̀lọ̀ ọ̀bẹ̀lọ̀ gbé máa ń ṣe ọ̀bẹ̀lọ̀ gbé gẹ́gẹ́ tó ń gbé báwọn ìyàwó wọ́n lórí láti bí láti dìbẹ̀ lọ sí challenge. ọ̀dà a ti wọ ilé. wọ́n bọ̀ bí wọn padà wọ́n sì lágbára àti ra sí ìdíwọ̀n. naam sheikh bismillah. alhamdulilayi wọn ní sọtọ sí mùsùlùmí gidi pé kó lọ síbi iṣẹ́ lọ́jọ́ ọdún mhm. àkọ́kọ́ ọjọ́ ọdún ọjọ́ ọdún lónìí ọjọ́ ọdún ọjọ́ ìtúraká tí mùsùlùmí tẹ̀yẹ kó fi dùnú rẹ̀ hàn sí ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa. Mhm. sọ àlọ́ sí eid lẹ́yìn wá gbaná padà sílé láti máa bá ìdùnnú yín lọ. ṣé hmm. wọ́n ní ẹ̀tún padà sí ibi iṣẹ́ mẹ́kọ̀ọ́ yín iṣẹ́ káfíńtà ilé tẹ kàǹtì eh, ilé tẹ rẹ́tì kìíní kan lọ́jọ́ nígbà tí èsì pọ̀ gbádùn. Hmm. so mùsùlùmí lọ́jọ́ ọdún wàá fi hàn pé náà rẹ̀ ń dùn. kò burú tílẹ̀ bá ti mọ́ lọ́jọ́ kejì kọ́ gba iṣẹ́ rẹ lọ àmọ́jọ́ ọdún à so nígbà tí èsì iṣẹ́ nǹkan ẹ̀mí rẹ̀ ó gùn jọ lọ. ẹ̀mí rẹ̀ ó gùn jọ lọ hmm. so wọ́n ní tí ọkọ bá jẹ́ pé ọkọ fáwọn ìyàwó rẹ̀ láti máa gùn ọ̀kadà Hmm. ó sì lágbára láti ra mọ́ṣíìnì fáwọn náà tí wọ́n bá máa dágùn àbí kó tiẹ̀ ra mọ́tò fún wọn ṣòbó wa lélẹ́yìn. àkọ́kọ́ ni pé ọkọ wọn lẹ́tọ̀ọ́ lórí àwọn ìyàwó rẹ̀ láti mú wọn má ṣe nǹkan tó bá mọ̀ kó lè kó àbùkù bá wọn. ẹ̀yin náà láàrin sọ́lọ́ sọ́kúnbìnrin lè kọ́ máa gbọ̀n kadà ẹ̀ bá dáhùn á sọ yòókù. <laughs> hello. hello. Hmm. ìyá ó ti já fúnra ẹ̀ ẹ lọ́wọ́. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh ṣé bá a parí di oyin o. malkis ló ń sọ̀rọ̀ láti jẹ́lẹ̀. ẹ parí di oyin. ẹ jọ ìbéèrè mi àkọ́kọ́ ni pé ẹni tó lóyún hmm. tó wá ṣe yìgì ẹ̀ hmm. so àwọn kan ní pé tó bá fi bí ọmọbìnrin pé. Eh, wọ́n ti so ìgé ọmọ yẹn. Hmm. so ìbéèrè ni ẹlẹ́ẹ̀kejì. ọ̀dà. àzámàlẹ́kọ̀. à ń gbọ́ yín à ń gbọ́ yín pápápá. ìbéèrè ni ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni tí ó kó kú. Hmm. tí ìyàwó wa gba gbogbo property ọkọ ẹ̀. Hmm. ẹ jọ̀ọ́ kí ni èèyàn lè ṣe fún lábẹ́ sẹ̀ríà. ọ̀dà. ẹnìyẹn dẹ̀ ní ìyàwó ní ó ní ìyàwó ní bàbá láyé. ọ̀dà alhamdulilayi ọlọ́bìnrin tó gbóyún hmm. tí a jẹ́ pé inú oyún náà lọ wá hmm. inú wọn fi so igi wọn hmm. ni tó bá lọ jẹ́ pé obìnrin lọ́ba lọ́ọ́ fọyún bí ajẹ́pọ̀ àti so igi ẹ̀ tó bá fi bí ọkùnrin kọ́ ọkọ̀ <laughs> òfin ọlọ́wọ́ bọ̀ gbà ẹnìkan bá lọ́ọ́ ṣe zina ìpínkẹ́ ẹ̀ máa sọ igi lórí oyún zina hmm. òfin ọlọ́run ọba ọgbà hmm. ọlọ́run ilé dáa sọ pé wà wùlẹ́tùl hamli ajaluhunna ayya ba'na hamlahunna àwọn aboyún obìnrin àsìkò tiwọn òun náà ní pípọ́n kọ́kọ́ bí nǹkan tó wà nù wọn. Hmm. ó bá yẹ kó obìnrin tó ní ọkọ gidi gan ọkọ rẹ̀ kú ẹlòmíà gbọ́dọ̀ fi orí gbàtọ́ bá bí oyún rẹ̀ tó bá yẹ kó obìnrin tó lọ́kọ gidi gan lọkọ rẹ̀ kọlẹ ẹlòmíràn gbọ́dọ̀ kọnu sípò wọn fẹ́ ó dìgbà tó bá tó bí oyún ọnù rẹ̀. kámbọ̀sì hmm. bọ́ sí obìnrin kan tó lọ́ọ́ ṣe zìnà tó lọ́ọ́ ṣàgbèrè tó ṣe ń tó takò fún ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ọ ẹ máa so igi fún nínú oyún kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run ọba ọ. kọ̀tọ́ kò bá bí ọkùnrin kò bá bí obìnrin kò bá bọ́pọ̀lọ́ kò bá bí èèyàn hmm. wọ ẹ̀ so igi kankan nǹkan ṣeré lásán ni ń gbára gbóná ni. tó so eléyìí jẹ́ òfin ọlọ́run ọba wa. wọ́n ní tí ọkọ bá wá kú tí àwòkọ́ gbogbo dúkìá lọ́nkọ́. Hmm wọ́n á ní ọkọ sì fìyàlẹ̀ ó fi àwọn ọmọ lẹ̀ ó fi kinní kan kọ́kọ́ má fi nǹkan kan lẹ̀ hmm. kọ́ má fi nǹkan kan lẹ̀ ìyàwó kò sí nínú òfin pé kó kówó sá lọ kò sí nínú òfin ọlọ́run pé kó kówó sá lọ hmm. kọ́dà bó ṣe pé lórúkà ni lálórúkọ hmm. òfò so wọ́n kówó wa wọ́n wá bá wọn pin ní lànà tọ́lọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa tó bá pọ̀ gbọmọ sọ̀nbilẹ̀ bá wà sọ ẹ lè gbé ẹjọ́ orú olúwa rẹ̀ wá sí ìjókòó ṣẹ̀ríà ìjókòó ṣẹ̀ríà máa ń wáyé ní gbogbo ọjọ́ alhamis ní ọjà àgbo ní mọ́ṣáláṣí ìlú. ẹ lọ́hùn. ẹ lọ́hùn. ó ń kọ yín bí ẹ ti ń pè. àbúrẹ́dì wà ní ọlátẹ̀yàbá. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé tí òkú kan bá kú mm-hmm. ó kú sí èkó àwọn wá kírun sí la níbẹ̀ wọ́n wẹ̀ wọ́n kírun sí la níbẹ̀ ṣùgbọ́n ìbàdàn ni wọ́n fẹ́ wá sí sí mm-hmm. nígbà wọn adébàdàn ìfàǹfà wa wáyé lórí pé ibi wọn ò sì sí ilé wọn ò sì sí o àbórí pé àwọn mùsùlùmí wọn ò sì sí títí wọn àsáàrí yanjú sílẹ̀ fi sú òkú ìyá fún àdìjọ́ kejì pé irun tí wọn fi fila ní èkó wọn fi sin àbí wọn tó kí wọn ní ìfìlà. ó ti parí ó ti parí sọ láti yẹn tutù náà jẹ́ tuntun lẹ́yìn náà eh, ìgbà náà má ti ṣe sọ láti sóko lára nǹkan náà lẹ́lọ́ gbèsè yẹn bùkátà kẹ́ ẹ ṣe sọ láti sí lálẹ́ kù hmm. gbàdé bá tó gbé débi tẹ́ ẹ ti fẹ́ sí nílùú yẹn lẹ́tù máa ṣe sọ láti jánásà. káfílẹ̀ ìkádìí ẹ̀ ẹ̀ ó ti já ẹ̀ aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Ó kọ́ ibẹ̀ tí ń pè. Orúkọ mi ni eh, Yusuf Abisani Wadetunji láti ìlú Maiduguri. Maiduguri tọ̀ kí ni ìbéèrè yín kí ni ìbéèrè yín o. ìbéèrè mi pé alihamudulilayi ọlọ́run kún ọ̀jíṣẹ́ ọlọ́run sálà ọlọ́run kún ilé. sọ bébí pé ọlọ́run ní ìlàkẹ̀dẹ̀ káyọ̀ ẹ̀kún ní fèrè sílẹ̀ síwájú hasan. naam pápápá. nínú ẹ̀dá tọ́lọ́run tó pọ́n nílá yìí ànágísà sálámì. Mm-hmm. ìbéèrè mi wá fún àwọn dókítà wa ni pé ẹ dákun gbogbo ẹ̀yẹ fún gbogbo àpẹẹrẹ ní ọ̀rọ̀ ànábì ló wà. ọmọ ọdún mélòó wá ní Aisha nígbà tí àní ìsàsàlám tó fẹ́ Aisha tó wọlé tó wọnú ilé rẹ̀ ìbéèrè mi ni ọlọ́run fún àtàrà kó. ọ̀nà ẹ ṣe o náà òfin ọlọ́run ẹ̀sìn islam gbà pé ẹ lè hmm. ọmọ ọdún lè jẹ ọmọ hmm. islam sì pé bóbìnrin lò ṣáájú kó tó dàgbà tó ipò tóbìnrin wà a lò. anábì hmm. náà ló fi lè kọ́ wa níbi wàá lè takùn tó fi kọ́ wa. jazakumullahu khairan ibi tí a ti máa ṣe ẹnu ní dédé ṣíbírì yìí ní ọ̀sẹ̀ yìí inshallah bíkọ́tìlá ọ̀sẹ̀ tó ń bọ̀ náà ni a tún pàdé pọ̀ lórí ètò tí a pè ní àlè fíkìdíìnì ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọ́lọ́n kó bá fi san wọ́n lẹ́sàn-án olóore láyé bí àti ní ọ̀la gbìndẹ̀lẹ̀ kìyàmá ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dúnà center ẹ̀ṣánú ajé lógúnmọ̀ṣọ́ kí ọlọ́run kó bá wa ṣe àlékún dáadáa sí wọn kó sì bá lọ́ra ẹ̀mí wọn. bákan náà ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmínà láti òkè àdó akíntola tí wọ́n dìjọ kọ́ wọn wá jazakumullahu khairan ọ̀làdùnrin bẹ́lú ló kọ́ tèmi títí ọ̀sẹ̀ tó ń bọ̀ ni mọ̀ọ́dágbé fún ayé pé sálámù alaykum rahmatulahi wa barakatuhu.